ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní ìfà fún iná iná lòun ó joyè ó lòun róró wọn ní ọkàrà ńlẹ ẹbọ ni kó wá ṣe ó fetí ọ̀tún gbẹ́bọ ó fi tòsì dànù ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. ifá fòòrùn òòrùn lòun ó joyè ó lòun roro wọn ní ọkàrà ńlẹ ẹbọ ni kó wá ṣe. ó fetí ọ̀tún gbẹ́bọ ó fi tòsì dànù. ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní adéfáfóṣùpá òṣùpá lòun ó joyè ó lòun róró wọn ní ọkàrà ńlẹ ẹbọ ni kó wá ṣe òṣùpá nìkan ní bẹ lẹ́yìn tí ń ṣẹbọ amóṣùpá joyè ìrédé amóṣùpá joyè olóhùn róró amóṣùpá joyè ayégún amóṣùpá joyè olóhùn róró ẹni tí odò Ifá ogbè lọ́tún òkúndá ló sì bá bí tí a mọ̀ sí ogbè ìyọ́nú tàbí ẹni tí a bá dá fún. ifá ní òun pé ire oyè fún eléyìí àmọ́ kó ṣọ́ra fún ìfẹ́ inú bẹ́ẹ̀ kó ṣọ́ra fún inú bíbí kó sì máa kó èèyàn mọ́ra kó má kórìíra ẹnìkankan kó gba àwọn èèyàn láyè láti máa súnmọ́ nítorí oore ẹ̀rí iná. iná oòrùn àti òṣùpá tí ifá ń sọ̀rọ̀ nínú odù ifá yìí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá ni wọ́n. iná olóhùn fẹ́ joyè olóhùn roro. oòrùn olóhùn fẹ́ joyè olóhùn roro. òṣùpá olóhùn fẹ́ joyè olóhùn roro. wọ́n ní tó bá di ọjọ́ méje òní kí wọ́n pàdé àwọn ní gbàgede ibẹ̀ làwọn ti mọ ẹni tí oyè yìí tọ́ sí ẹ̀rí ìgbà tí ọjọ́ keje pé iná gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin wọn bí ṣe ń bọ̀ inú àwọn aráàlú ń dùn pé áá ọkùnrin pupa ròdòròdò ní ń bọ̀ yìí inú wọn ń dùn. àmọ́ torí ìwà ìgbéraga ìwà kọ̀gbàrínfín tí ń bẹ lára iná bí iná ṣe ń súnmọ́ àwọn ọmọ ènìyàn tí ń súnmọ́ àwọn aráàlú wọ́n bẹ̀rẹ̀ sí ní takété sí torí pé wọn ò lè dúró dè é wọ́n ní a a lè fi eléyìí joyè o. bẹ́ẹ̀ òòrùn náà ń bọ̀ ìgbà tó òòrùn kọ́kọ́ jáde inú ọmọ aráyé dùn inú wọn ń dùn wọn ń jó wọn ń yọ̀ àmọ́ ìgbà tí oòrùn gbé wa rẹ̀ yọ ó bẹ̀rẹ̀ sí ní ta wọ́n lára gbogbo aráàlú ń họ wọ́n ń wá bòógì wọ́n ń wá ibi tí wọ́n forí sá pamọ́ sí ibẹ̀ ni wọ́n ti wò pé a gbọ́dọ̀ fi eléyìí joyè ọ̀dà ẹ jẹ́ ká wo àbúrò wọn tó jẹ́ ọmọ ìkẹyìn wọn kóun náà jáde wá ká wo irú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ ìgbà tó sùpá ń jáde bọ̀ ń jáde pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìgbà tí ó jáde tán àyè gba tọkùnrin àyè gba tobìnrin ọgbà tọmọdé ọgbà tàgbàlagbà débi pé bàbá ké sọmọ wọn ké sáya wọn bẹ̀rẹ̀ sí ní ṣeré nínú òṣùpá inú wọn ń dùn wọn ń jó wọn ń yọ̀ ibẹ̀ wọn àti wò pé áá dájúdájú ẹni tó yẹ kí a fi lédùn oyè inú òṣùpá dùn ìyàwó àwo yin fá ìfàyìn Elédùmarè ọba lọ́run Òdùmarè nìkan ní ọ̀lẹ́ ni à ń fìyìn fún. ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní adébáfúnná iná lóhun ó joyè ó lòun roro wọn ní ọkàrà ńlẹ̀ bọ́ ni kò ṣe iná àṣebó ṣe dára tó àṣọ òní wà nínú ìbínú ọ̀dà nǹkan fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù gbogbo ló ní adífáfo òòrùn òòrùn lòun ó joyè ó lòun roro wọn ní ọkàrà ńlẹ̀ bọ́ ni kò ṣe òòrùn àṣebó ṣe dára tó àzó òní wà nínú ìbínú ìní ọ̀dà nǹkan re fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù gbogbo ló ní adífáfo ṣùpá òṣùpá lòun ó joyè ó lòun roro wọn ní ọkàrà ńlẹ̀ bọ́ ni kò ṣe àmọ́ òṣùpá ayégún amóṣùpá joyè olóhùn róró alẹ́ téńté mọ̀dé ọpọ́n à ń bọ̀pẹ̀ lọ́wọ́ ọ̀pẹ̀ ń kùn ọ̀pẹ̀ ń kùn yánmúyánmú ọ̀pẹ̀ ń kùn yùngbàyùngbà adébá fún ọ̀gẹ̀dẹ̀ ọ̀yà gan tí í sọmọ ọba nídòmùhá ìwọ ọ̀gẹ̀dẹ̀ ọ̀yà gan èkúté lè bí kan mọ́ ọ̀sẹ̀sẹ̀ ẹ bá ń kayọ̀ fọ́lọ́mọ́ ifá pé òun pé ire ọmọ fún oníbèèrè tí aláboyún bá ń bẹ níhà abẹ̀yẹn ifá ní kí a rúbọ fún nítorí ọjọ́ òkúnlẹ̀ ifá pé ọjọ́ òkúnlẹ̀ rẹ̀ kò ní nira bẹ́ẹ̀ kún ó rúbọ fún àwọn ojú ọlọ́run tí bá ń bẹ ní ibẹ̀hún ifá pé ọlẹ̀ ayọ̀ ifá pé yóò sọ nínú wọn. òrí winiwini ta winiwini òrí winiwini ta winiwini adébá fún ògbé ìyọnu tí ó gbénu àwòjà bí ọbẹ̀ rẹ́kẹ́ oṣó ní bá ń porí mi níbi igbe rárá o ńlá rírà ké wọlé igbe rárá àjẹ́ ní bá ń porí mi níbi igbe rárá o ńlá rà ké wọlé igbe rárá lẹ́bọ̀ lóògùn ní bá ń porí mi níbi igbe rárá o ìlà àrá ké wọlé igbe rárá. ifá pé òun péré ìṣẹ́gun fún ẹni tí odù ifá yìí bá bí tàbí ẹni tí a bá da fún. ifá ní àárín ọ̀tá ìlélẹ́ yìí wà. ifá ní wọ́n ń porí eléyìí láì dáa. àmọ́ kó máa bọ Ṣàngó dáadáa kó sì tọ́jú ẹdun àrá ẹ kí àwọn aófin bá ṣe àkóso ifá ní àbẹ̀hùn. ifá pé yóò ṣẹ́gun ọ̀tá lé yóò ṣẹ́gun ọ̀tá òde Ifá pé yóò ṣẹ́gun amọ́niṣe ni bẹ́ẹ̀ yóò ṣẹ́gun afa ìmọ́niṣe ni níbi tí a ti gbé dá odò Ifá ogbè lọ́tún ògùn dá lọ́sì Ifá ní kí ọ tọ́jú abẹ́rẹ́ mẹ́fà kó fi kún ẹbọrú torí pé eléyìí ọ̀ láṣẹ lẹ́nu ẹ̀yìn Ifá pé kó lè bá a láṣẹ lẹ́nu àwọn ẹ̀wọ́ bá a ṣe àkóṣe fáńbẹ̀ wọn Ifá pé yóò dẹni ọ̀wọ̀ lójú gbogbo ọmọ aráyé ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ